naam ah, nípa tírà sahih al-bukhari hadith ah, ti àbí kitab tawa ó ní kitab al-ilm àlàyé nípa ìmọ̀ ọlá tó wà fún báwo la ti wá mà àwọn ẹ̀kọ́ wo lọ́gbọ́dọ̀ wà fún ọmọ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èyí tí a ṣàlàyé níjẹ̀ẹ́dógún àti lónìí imam bukhari rahmatullahi alayhi tí ó fẹ́ ṣàlàyé fún wa òun náà ni báwo ni a ṣe gba hadithi wa iye sì ni fún ẹni tó bá mọ̀ nípa mùsọ́láwùlà hadith dáadáa ni ṣùgbọ́n a ṣàlàyé rẹ̀ ní eréfèé báwo ni a ṣe gba hadithi wa téèyàn bá gba hadithi wa bó ni yóò ṣe gbé jáde ìyẹn ní táìmù ìgbà tí wọ́n kọ hadithi sílẹ̀ tó ṣe pé kò sí táìmù rẹ̀ mọ́ nísìnyí imam bukhari sọ pé màá jẹ́ àfilẹ̀ ẹ̀lì lára nǹkan tí ó wá nípa àlámẹ̀rí mà kọ́ọ̀lù òtàlá wàkúrọ̀bì zidni ilmà ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala pa anabi wa muhammed sallallahu alayhi wa sallam lásẹ̀ pé máa bẹ ọlọ́run pé èrè ọlọ́run ṣe àlékún fún mi nípa ìmà imam bukhari mú aya alukuran yìí wá láti lè ṣàlàyé ọlá tó wà fún mà torí pé ọlọ́wọ́ bá ọ̀pá anabi lásẹ̀ kankan pé kọ́ máa wá àlékún lé lórí ju kíni lọ́wọ́ ju ìmọ̀ lọ. imam bukhari wa sọ pé alqira'a wàlcardu alal muhadith. imam bukhari fẹ́ ṣe àlàyé nípa kí ọmọ kí ó kọ́ ka hadith fún àfáàrẹ̀ ṣé alẹ́ ó lè sọ pé hadathani pé òun gbọ́ tí àáfà tí ọ sọ báyìí sẹ́ńpọ̀ ní nkà bákan náà àlàárdù kí ọmọ ẹ àáfà kò fi tíra tọkọ hadithi rẹ sí kí ọmọ kí ó náà gbé tíra tí ọkọ hadithi sí kọ́ wa máa kà fàáfà rẹ̀ láti lè máa ṣe hadithi yẹ bó ṣe kọ́ bẹ́ẹ̀ náà ni bó ṣe kọ́ bó ṣe tọ́ iná ni ó ṣe kọ́ yẹ sẹ́yìn pé òun náà ní kà ṣe kíkà tí ń kà á fún yẹn ó lè sọ wípé hadassani àbí ká sọ wípé ó lè gba hadith yẹn wá ní ọ̀dọ́ rẹ̀ láyé imam Bukhari a rí nínú àwọn tí ó ṣe tashadud yẹn ni pé tó ṣe líle koko pé a ka hadith fún àáfà kò sọ di wípé a lè sọ wípé a gba hadith wá ní ọ̀dọ́ rẹ̀ ọ̀ǹtì tí ó tó já sí pé àáfà lọ́ka fún ọmọ kí ó lọ́wọ́ sí pé àáfà lọ́ka fún ọmọ kí ó yóò sọ pé ẹ pé àáfà ọ sọ hadithi fún mi báyìí mo lérò pé ẹ ti gẹ́ẹ̀tì tí wọ́n gbà lérò ìyẹn ni pé agba hadithi wa ọ gbọ́dọ̀ yẹ sí pé àáfà ni ọ sọ lẹ́nu fún ọmọ kí ó sí pé ọmọ kí ó ni ọmọ katira àáfà imam buhari ńgbà tí irú ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ ọwọ́ afẹ́ kó àwọn ẹ̀rí wá láti sọ yìí pé ìyapa yìí ìsísè ìyapa láàrin kọ́mọ kí ọ ka tíra fún àfà àbí kí àfọ̀ ka tíra fún ọmọ kéw ìyẹn ni pé kọ́mọ ka hadithi fún ọmọ kéw pé kò síyàtọ̀ ńbẹ lọ́dọ̀ àwọn sálẹ́fù sọ́ọ̀lẹ̀ kò síyàtọ̀ ńbẹ lọ́dọ̀ àwọn tí ó ti síwájú ọ̀rọ̀ àwọn wo ni ọwọ́ amúwá. أني الحسن يعني حسن البصري بكنا الثوري يعني سفيان الثوري بكنا مالك يعني الإمام مالك وسكوا القراءة جائزة كما كيوكا سرا فا وسكوا حدثني آه، بي أنبا لا تسينوا افا كسينكا واحتج بعدهم في القراءة على العالم بحديث dimam ibn thalaba uh, imam bukhari ó ní pé a rí nínú àwọn àfa tó ti ẹ̀ mẹ́rin wá tí orúkọ rẹ̀ ń jẹ́ abu sa'id al-haddad tó mẹ́rin wá wípé láti lè má sí òǹpinya láàrin méjèèjì ìyẹn ni ọ wà níbàámu sí tó ṣẹlẹ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pé dimam ọmọ thalaba ìkẹlára àwọn sàbí anabi wa muhammed pé ọwọ́ abá ìgbà yẹ kì í ti gba islam ọwọ́ ń sọ fún ànábì pé hadith yẹ yọ padà wà lẹ́kùnrẹ́rẹ́ allahu america antusọ́lì salawat ṣé ọlọ́run ọba lọ pọ́ lásẹ̀ ó dojúkọ ànábì hadith yẹn padà ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé ṣé ọlọ́run ọba lọ pọ́ lásẹ̀ pé kọ́ ọ kí àwọn àrùn tó ń ké ànábì sọ pé naam bẹ́ẹ̀ ni. قال فهذه قراءة, قراءة على النبي صلى الله عليه وسلم أخبر دمام قومه بذلك فأجازوه إينا قراءة فوافاني تريبي دمام وما ثعلبا oní nsọ̀nkẹ́ tánàbí kan sí naam bẹ́ẹ̀ náà ni kí àfa kí ọmọ kí ọmọ katira fún àfa kọ́ ọmọ katira hadith fún àfa táwọn pè ní alqiraa kọ́ ọmọ ká káfa ọmọ sí naam kò sí yàtọ̀ mbẹ́ yìí tọ́sí pé dìmáàmù ọmọ fàlábà ọgbà ọ̀rọ̀ yẹ fún àwọn tí ó jẹ́ ìjọ rẹ̀ tí wọ́n sì gbà yí pé ọgbọ́ lẹ́nu ànábì wa muhammed sallallahu alayhi wa sallam so etí àfààfẹ etí imam buhari fẹ́ fàyọ níbẹ̀ ó lè clear fẹ́ndọ́bà ti mà nípa musalawul hadith díẹ̀ ìyẹn ni pé kò síyàtọ̀ láàrin kìrọ́ àhálà sheikh àbí kí sheikh ó ṣe kọ́ka hadithi rẹ̀ fún ọmọ kéwù gẹ́gẹ́ bó ṣe já sí wípé dìmọ́mù ọmọ fàlẹ́bà bí ìgbà pé ń ka nǹkan fún ànábì tànábì wá ń jẹ́rìí pé naam tóun ti bẹ́ẹ̀ ó sì gba ọ̀rọ̀ yẹ láti ẹnu ànábì sallallahu alayhi wa sallam ìyẹn tọ́ka sí pé alqirọ́ alṣeikh pé kò sí nǹkan lára ojú pẹ̀lẹ́ téèyàn fi máa gba hadithi wa nàní tí ó sì lálàáfíà. bákan náà imam malik òun tún mú ẹ̀rí mi wá ó ní pé imam malik sí ẹ̀rí pẹ̀lú tákàdá tí wọ́n kọ nǹkan sí tí wọ́n wá kà fún àwọn èèyàn ẹ àwọn èèyàn yẹn lè sọ yí pé àṣàdànà fúlàn pé ẹni yìí fi wá jẹ́rìí lérí nǹkan yìí ẹ sì rí i pé ìyẹn ni pé bí takada agreement owó nísìn pé lágbájá àti lágbájá wọn jẹra wọn lówó wọn wá kà á sétí àwọn tó wà níbẹ̀ àwọn tó wà níbẹ̀ yẹ wọn lè gbà wá wípé alágbájá fáwọn jẹ́rìí àbí wọ́n sọ nǹkan báyìí kí wọ́n gbà wá lẹ́gbà wá iye sì ni ntí ọkọ mà ní. gẹ́bí ìyẹn lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe wípé kí wọn ẹ ọmọ kéwòkọ ka alukur'an fún àáfàárẹ kíni ọsọ yọsọ pé àkọrọ àní fúlàn pé lágbáyà ó sì o ọkà kuran fún mi ọmọ kéwò ní sì ń ọmọ kéwò ní kà àbí bẹ́ẹ̀ kọ́ ni so ọmọ kéwò kà làáfà kan gbọ́ lásán tí ọba sì gba ìgbà wa rẹ̀ yọsọ pé àkọrọ àní fúlàn gẹ́bẹ̀ náà ni kọ́mọ kéwò ka hadith fún àáfà kó sọ pé hadathani fulan pé kò sí nǹkan kan imam bukhari ti ọfẹ fàyọnù bákan náà imam bukhari sọ pé hadathana muhammad ibn salam muhammad ibn salam lára àwọn tí imam bukhari gba hadith wa lọ́dọ̀ wọn ni tó sọ pé ọjẹ́ olówó tó ń dé bó ṣe jẹ́ olówó yẹ owó yẹ ọkọ di níbi kí ọwá ìmọ̀. ó ní pé. حدثنا محمد ابن الحسن الواسطي يعني بي محمد ابن الواسط ابن الحسن الواسطي أبا وصرة محمد ابن الحسن الواسطي ó jẹ́ adájọ́ síwájú kí ó tó kú ó sì mọ̀ nípa fíkìú dáadáa auf auf ó ní ibn abi jamila al-arabi wọ́n ń pè ní al-arabi tí èsì ṣe ọmọ alárọ́wá torí pé ọlọ́run fún ní fasọ́ àgà yẹn ni pé ó lè sọ̀rọ̀ tí yóò dáńtọ́ tí ahọ́n rẹ̀ dáńtọ́ ìyẹn ni wọ́n fi ń pè ní alàrọ̀bí kọ́ọ̀lá bá sẹ́bìl kìrọ́ alàlàálẹ̀ àwọn tí alf ọgbà wa láti ọ̀dọ̀ hasan albasiri pé kó sẹ́yìn kankan o kí a ka hadith fún alàálẹ̀ ẹ̀ ń tọ́jà gba hadith wa lọ́dọ̀ rẹ̀ bí ìgbà yìí pé òun ló ṣe ni o òun lè ọ̀hàdáfà wa bákan náà muhammed ibn yusuf alfirobri ìyẹ lára àwọn tí ó gba sahihul bukhari wa lọ́dọ̀ imam bukhari ni ó ní pé muhammed ibn ismail al-bukhari ó kọ imam bukhari gangan nìyẹn muhammed ibn ismail ó ní pé ọ gbà wá láti ọ̀dọ̀ ubaydullah ibn musa ubaydullah ibn musa lára àwọn afa imam bukhari ti ọ gba hadith lodo wọn ni tó ṣe pé ó ní bidia méjì ṣùgbọ́n tó ti bídíà tó wà lára rẹ̀ imam bukhari gba hadith wa lodo rẹ̀ torí pé imam bukhari ní mọ̀jẹ̀mú pé téèyàn bá jó ń bídíà tí èsì ṣe ẹni tí ń pèpè lọ síbi bídíà rẹ̀ so ó lè gba hadith wa lodo rẹ̀ ẹ ubeidula ọmọ musa yẹ ọgbà wa láti ọ̀dọ̀ sufyan ìyẹn ni sufyan ibn uyayna ó ní pé ìdá kúrẹ̀ alẹ́l muhaddith falaba sa antakul hadathani tí ẹnìkan bá ka hadith fún àfa rẹ̀ kò sí nǹkan kan kọ́ sọ wípé hadathani kódà kò sí pé àfa kì í ka ọ̀rọ̀ yẹ. kọ́ọ̀lá wọ́n sẹ́mi tó àbá asim ó ní pé abu asim abu asim ni abdulhaq ibn mukhallad tí ó gbà wá láti imam malik àti ọ̀dọ̀ sofiyan pé alqirọ́à alẹ́lẹ́alim wà qirọ́à tuhu sawa kí àfọ́ ka hadith àbí kọ́ máa kí ọ́ kà fún kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀. alhamdulilah ìyapẹ́ ẹnu yẹ láyé imam buhari ni ó sì ti lọ yẹ àwọn tí ń ṣe ìyapa láàrin kí àfọ́ hadith àbí kí ọmọ kí ọ́ hadith sókè ni pé kò sí yàtọ̀ láàrin nǹkan yìí so lọ́dọ̀ àwọn tí ó jẹ́ jumhur al-ulama wallahu alam. hadith tí amuwa tẹ́lẹ̀ yẹ hadith dimam ọmọ fa'alaba ó ní imam bukhari ọ̀fẹ́ muwa ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí ní ọ̀ndà báàbù yìí náà láti lè ṣàlàyé pé kí imam ọ̀ka kí ọmọ kí ọ̀ka eh, hadith fún àfa àti káfọ́ ọ̀ka fún kò sí àtọ̀ kankan ní inú rẹ̀ imam bukhari sọ pé hadassana abdallah ibn yusuf abdallah ibn yusuf àtẹnisi lára àwọn tí ó gba muwatọ wà lọdọ imam malik ni ó ní pé hadassana leith aleith ó ní ibn saad tó sì jẹ faqih yẹn ni pé lára àwọn tó mọ̀ nípa fíkìú ni tó sì pé kò síyàtọ̀ láàrin rẹ̀ sí imam malik ọ̀wọ́ yìí pé wọn kọ́ ọ tirafiki rẹ̀ lẹ̀ púpọ̀ ìyẹn fàyà sí pé kò gbajúmọ̀ bí imam malik. aleit ọgbà wàlá tọ̀dọ̀ saheed saheed oní ibnu abi saheed almaqburi òun gbà wàlá tọ̀dọ̀ sherik ibnu abdallah ibnu abi namir ẹni tó jadu sherik grandfather sherik khilafu wa gba yi pé ṣé sàbí ni abu namir yìí àbí kì í ṣe sàbí ọgbà wàlá tọ̀dọ̀ anas ọmọ malik ó ní pé. بينما نحن جلوس مع النبي صلى الله عليه وسلم في المسجد láàrin ìgbà tí àwọn jókòó pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú masalasi dakala rojulun ala jamal ọkùnrin kan ó múra kùmí rẹ̀ wọlé sáwọn lọ́dọ̀ fa anáxahu fil masjid thumma aqalahu ó mú wọnú masalasi ó sì sèkínni o ọlọ́dìmọ́lẹ̀ ìyẹn ni zahirul hadith ìyẹn ni ìtí ọ̀hán pé bọ́yá tó ṣe ṣùgbọ́n ẹgbà wá mi ó jẹ́ kó yọ ayé pé ìta mọ́sálásí ni ó dè sí kì í ṣe pé ó mọ̀ wọ inú mọ́sálásí. súnmọ́ kọ́ ẹ̀ lẹ́lẹ́hùn lẹ́yìn ìgbà tí arákùnrin tí ó wọ mọ́sálásí tán ẹ̀ń tá a sì ń sọ òun náà ni dimam ọmọ fàlẹ́bà ó ní pé ayíkó muhammed torí pé lárúbáwò kò ní ayíkó muhammed eléwo ní ṣe muhammad nínú gbogbo ẹ̀yin tí ẹ jókòó yìí kí gba islam gbà yẹ o. wọn nàbí sallallahu alayhi wa sallam mutaki on bayna zahara naihim anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì jókòó láàrin àwọn sàábì rẹ̀ ẹ̀kọ́ kan lélẹ́yìí jẹ́ pé anabi wa sallallahu alayhi wa sallam kìí ṣe kí ni kìí yàtọ̀ rárá tọ́ba wà láàrin àwọn sàábì kìí ṣe ẹni tí máa dọ́là bí àwọn ọba tó yẹ pé tẹ bá ti yọ ẹ bá ti dán yé bẹ́ẹ̀ ẹ ti mọ̀ yí pé ẹ̀ ń tọ́jọba wọn ni bí kẹ́nì kó dúró kọ́ máa fẹ́ atẹ́gùn sí i àbí kó ṣe pé kásọ̀ rẹ̀ ọ́ kọ́ yàtọ̀ àbí báwọn èèyàn ó máa ṣe pẹ̀lú ẹ̀ kọ́ yàtọ̀ so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yìn tó jìnnà sí gbogbo irú nǹkan báyìí ni tí ẹ àti máa ń gbọ́ tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa wá látọ̀nà jẹjẹrẹ tó yẹ pé wọ́n sẹ̀ máa béèrè pé ta là níbi sallallahu alayhi wa sallam níbi tí ànábì mú ayé simple tí ó sì ṣe ìyàtọ̀ láàrin rẹ̀ sí àwọn tí ọjọ́ <clears throat> sábẹ́ rẹ̀ lára ẹ̀rí tí ń sọ eléyìí fún wa òní hadith yìí dìmọ́mọ́ ọmọ sálẹ́bà ó wá pẹ̀lú pé ànábì kò sí yàtọ̀ kan tẹ́ ẹ fi lè mọ̀ yípa ànábì ni yálà nípa aṣọ àbí nípa báwọn èèyàn ṣe bí wọ́n ṣe máa ṣe ṣe ọjà sí pé kọ̀dá anabi wa muhammed ma anabi sí rọgbọ̀kún ní àárín àwọn sàbí fakulna àwọn sàbí wa dàn yín pé hadha rojul al-abiyad al-mutake ẹntì sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní arákùnrin tó funfun yìí lára àròyìn bí ọlọ́run bá ti dá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ara yẹ funfun lọ́dọ̀ lárúbáwá sí ni ẹ̀rí pé wọn pupa yàtọ̀ ẹ di sin ẹni tí lárúbáwá gbà pé ọlẹ́wà jù nínú àwọn olẹ́ntì pupa tiẹ̀ bá tún lọ síbi pé ó funfun di sin náà so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tọ́lá wọn bá fún lẹ́wà púpọ̀ ni pé ẹni tí òun béèrè òun náà ni arákùnrin tí ó jẹ́ aláwọ̀ funfun tí ó jókòó yẹ fọkọ́ ìlẹ́lákùn dimam ọmọ sálábà yìí ọwọ́ sọ pé ibn abdulmutalib kò pé yá rasulallah torí pé kò gba islam ó sì tó a jẹ larubawo ko eré ọmọ abdulmutalib fakọ́lẹ̀ lahu nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú bó ṣe ń bá nabi sọ̀rọ̀ sẹ́yìn pé tọ́wọ́ sí pé ṣe ẹnìkan lè lọ wájú jonathan ká bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí ò sí àpọ́nlé mbẹ̀ so lára Eh, ẹ̀kọ́ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó tó fún alihuma òun náà nìyẹn ṣùgbọ́n gbogbo bí ṣe ń sọ̀rọ̀ líle pẹ̀lú anabi ti ń sọ̀rọ̀ tí ọ̀sá pẹ̀lú ń bẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ò fún lẹ́sì bẹ́ẹ̀ ó ní pé kọ́dé ajabtuk ìyẹn ni pé mo ti jẹ́ pé rẹ o fàkàlà rọ̀jòl lè sallallahu alayhi wa sallam ọkùnrin yìí wá sọ fún anabi wa muhammad pé ẹni sa eluka famusadidun aleika fi masala fala tajid aleya fi nafsi ẹni sa eluka mo dé láti wá béèrè ọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ ni ìbéèrè mi sì ni má lérò yìí pé ìbéèrè tó simple o pẹ̀lú òun líle ni màá fi ṣe ni pẹ̀lú òun líle màá fi béèrè fala tajid aleya fi má bínú o má bínú o sẹ́yìn pé àsọtẹ́lẹ̀ ni so àsọtẹ́lẹ̀ ni pé màá ṣe kí ni o bí màá ṣe béèrè kìí ṣe pé ìbéèrè tí ó lápọ̀lẹ́nu fakal salma badalek báyìí ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣe wá sọ fún dima muhammed sallallahu pé ntọ́ bá wù ọ́ ni kò máa béèrè fakal as'aluka bi rabbik wa rabbi man qablak mo fi ọlọ́run tọ́ dọ́ àti ọ̀nà ọba àwọn ẹni ìsíwájú rẹ̀ sẹ́ńpá sọ pé kèétí gba islam níbo ló ti àmọ́ tí jẹ́ rọ́bù ìyẹ ẹ̀rí mi ni pé àwọn lárúbáwá tí anabi muhammed sallallahu alayhi wa sallam tí ó gbógun tí wọ́n jọ jagun kìí ṣe pé bọ́yá wọn ọ̀gbà yìí kọ́ náà ọba ń bẹ kọ́ kìí ṣe pé bọ́yá wọn ọ̀gbà yìí pé ọ̀nà ọba wọn subahana wa ta'ala lọ dá wọn gẹ́bí àìmọye àyà nínú alukur'an lárúbáwá mẹ́ntì ọwọ́ bíi tí wọ́n ti di kẹfẹ́rẹ́ òun náà ni pé a da orogún pẹ̀lú ọlọ́ni bí a ṣe ń sin ọlọ́ni wọ́n ń sin nǹkan mi gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n sọ pé àwọn gbọ́ náà ọba gbọ́ ṣùgbọ́n kò tún yé má pe àlìjẹ̀nù kò tún yé má pe odò kò tún yé má de nǹkan míì mara tí ó tún máa gbára lé kò sí yàtọ̀ láàrin ẹni tí bá ń ṣe báyìí sí àwọn ẹni tí anabiwa muhammed sallallahu alayhi wa sallam bá tọ́ba sọ pé ah, bóòlù ẹ̀sìn pé òun ní kẹfìrì tó ń sìn ṣe lá ilàhílọ́lá tó ń gba ìpọ́ so òun gbà yí pé ọ̀nà ọba kọ́ dọ̀ ni a sọ fún mi pé àwọn kẹfìrì tí quran pè ní kẹfìrì àwọn gẹ́gẹ́ náà kí ni wọ́n àwọn náà gbà yí pé ọ̀nà ọba ló dá wọn wọ́n sì gbà yí pé ọ̀nà ọba ní sìjẹ̀sì mu ṣùgbọ́n wọ ibi tí àdánwò ti bá wọn ni pé wọ́n ń wá orogún pẹ̀lú ọ̀nà ọba láti lè súnmọ́ ọlọ́run wọ́n ń wá nǹkan míì láti lè fi súnmọ́ ọlọ́run pé mo fi ọlọ́run ọba ọlọ́run ọba rẹ àti ọlọ́run ọba tí ó síwájú àwọn tó síwájú rẹ mo fi búra mo fi bẹ̀ ọ́ allahu arsalaka ila nurse kullihim ṣé ọlọ́run ọba ló sì gbé ìwọ ìdíde sí gbogbo àwọn èèyàn ṣé tòótọ́ ni àbí ọkàn parọ́ lásán fakal alahumma na'am anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìsọ̀rọ̀ ní gbèsè ànábì ọba fà á lọ púpọ̀ ó ní pé alahumma na'am ọ̀nà ọba ni mo fi búra bọ́rọ̀ sí rí nù ìyẹn ni pé bó o ṣe wí náà ẹ lórí pé ọ̀nà ọba gbé mi dìde sí gbogbo àwọn èèyàn. قال أنشدك بالله آه الله أمرك أن تصلي الصلوات الخمس في اليوم والليلة mo fi ọlọ́ọ̀ba tí ọ̀nsọ̀rọ̀ rẹ̀ yẹ mo fi búra mo fi bì ṣé ọ̀nà ọba ló sì kọ́ láṣẹ pé gbogbo wàhálà tó ń ṣe tó ń kírun yìí ọ̀nà ọba lọ pọ́ láṣẹ nítòtọ́ pé kọ́ máa ké sẹ́rí pé ìbéèrè wọn lágbára nítòtọ́ ṣùgbọ́n tí ìbá ṣe tó bá ní sùúrù <laughs> èèyàn pé ah ìbéèrè ti ṣe kí ni o ó ti ó ti pọ̀ jù ṣùgbọ́n anabi wa muhammed sọlá ṣọlá ó sọ pé alahumma naam bẹ́ẹ̀ ni ọ̀nà ọba lọ pa mí láṣẹ lónìí máa ké kọ́l àǹṣúdùkàbílà الله أمرك أن تصوم هذا الشهر من السنة mo fi ọlọ́run ọba bíọ́ sí ọlọ́run ọba iná ló sì tún pọ́ láṣẹ náà gẹ́gẹ́ bó ṣe pọ́ láṣẹ ẹ̀rùn pé kó o tún máa gbààwẹ̀ nínú oṣù yìí nínú oṣù ramadan nínú hadithi yìí a lè rí gbọ́yé pé dimamu ọmọ sálábà ọwọ́ bá níbi wa muhammed sallallahu alayhi wa sallam ní oṣù ramadan ṣé ọlọ́run ọba náà ló pọ́ láṣẹ pé kó o máa gbàá anabi wa muhammed sallallahu alaihi wa sallam sọ pé alahumma na'am bẹ́ẹ̀ ni ọ̀nà ọba ló pa mí lásẹ̀ ó tún sọ pé ansudukabila allahu amarika antakhud hadhihi sadaqa min agniyaina fataqsimaha ala fuqaraina ṣe ọlọ́run ọba náà ló mo fi ọlọ́run ọba bì ọ́ sọ ọlọ́run ọba náà ló sì tún pọ́ lásẹ̀ pé kọ́ ọ gba owó lọ́dọ̀ àwọn tó lówó nínú wa kó o sì máa fún àwọn aláìní anabi wa muhammed sallallahu alaihi wa sallam tó dáa pé alahumma na'am bẹ́ẹ̀ ni fakala rojul amantu bi ma je tabihi nisin mo ti wá gbọ̀gbọ́ wa ana rasulu man wọ̀rọ̀ imin qawmi èmi náà ti jẹ́ òjíṣẹ́ fún ọ lérí àwọn ìjọ mi so anabi wa muhammed sallallahu alaihi wa sallam ọba lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọ padà sí kínní ọ̀padà gba islam kìí ṣe kó tún wá gba islam lásán ó tún wá sàdéhùn yìí pé bó ṣe róhun òyì o òun padà síbo òun padà sọ́dọ̀ àwọn àjọ òun òun sì lọ sí kíni o òun lọ sí ìpèpè níbẹ̀. wà á nà dimam ibn thalaba akhu saad ibn bak lẹ́yìn ìgbà tí ẹ̀mí rẹ̀ balẹ̀ lérí ìbéèrè rẹ̀ tán lọ́sẹ̀ wàá introduce rẹ̀ pé èmi tó rí tí mò ń béèrè yìí dimam ọmọ thalaba ni mo ṣe mo sì jẹ́ ọmọ ìyá fún bani saad ọmọ bak hadith yìí imam bukhari ó mu wa láti lè fi ṣàlàyé pé alqirọ́ ala sheikh wa qirọ́ atu sheikh ala tilmid sawa yálà ọmọ kí ó lọ ka hadith fún àfa àbí àfa lọ ka fún kò síyàtọ̀ mbẹ́ ó lè gbé gbólóhùn hadatha ní jáde báwo ló ṣe ṣe ìsìnbátò ẹ̀ báwo ibo ló ṣe yọ ẹ̀rí fún nǹkan yìí ẹ̀ rí i pé dimamu ọmọ sálábà bí ìgbà yìí pé ń hadith fún anabi wa muhammed ni òní ń sọ̀rọ̀ tí anabi sì jẹ́ bí afa ti ń confam ẹ̀ pé naam lẹ́yìn lẹ́yìn ìgbà náà dimamu ọmọ sálábà wa lọ gbé ọ̀rọ̀ yẹ fún àwọn àjọ rẹ̀ ní bí ìgbà yìí pé anabi gángan ní ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí o pé ẹ máa kírun ànábì sọ báyìí o pé ẹ máa gbàwẹ̀ sànàbì sọ nínú hadith yìí pé ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ kò sọ bẹ́ẹ̀ ọmọ sálábà gẹ́gẹ́ ní sọ ànábì kan confam lásán ni bẹ́ẹ̀ náà ló sọjá sí pé kọ́mọ kí ọ ka hadith tá a fa gbà wá kọ́mọ kà fún káfó sì máa lísìn ó lè sọ pé hadafa ní fúlàn sọyìn tí imam buhari ti ọ fẹ́ fàyọnu babu mi lára nǹkan tí imam buhari tó tún fẹ́ clear ẹ rí i pé ó ti clear alámàrí ti kìrọ́ à ala sheikh nígbà tí ìyapa ẹnu sẹlẹ̀ láyé rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyapa ẹnu sẹlẹ̀ níbi almunawala náà almunawala ni pé kí àfa ò fún ọmọ kéw kó fún ní pé ẹ tákàdá tí mo fi lé ọlọ́yè o àwọn hadith mi tí mo gbà wá nù lọ́ọ́ máa gbà wá ìyẹn ni pé máa gbà wá látọ̀dọ̀ mi kọ́ sọ pé àdáfẹ́ni fúlẹ̀ mo rò pé kìí ṣe pọ̀ máa kí ó kà á àáfàá náà ò sì kà á ọ̀wọ́ yìí pé àáfàá gbé tákàdá lé ọmọ akérò pé sórí tákàdá tó rí yìí àwọn hadith tí mo gbà wá nù yálà ìgbà míì wàá máa jẹ́ sí pé hadith tí mo gbà wá nípa asọ́láàtì ni mo ti yọ̀ǹda fún ọkọ ọmọ gbà wá látọ̀dọ̀ mi. Hadithi mo gbà wá nípa siyamu ni mo ti yọ̀ǹda fún ọ kọ́ máa sí kí ni o kọ́ máa gbà wá látọ̀dọ̀ mi ìyẹ́ là ń pè ní almuna wọlà a rí nínú àwọn tí ọtakù náà tó sọ pé ọmọ kí o lè sọ pé hadafa ni láti bẹ̀ kò lè sọ pé bọ́yá òun gba ìgbà wá láti ọ̀dọ̀ àfa rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ bọ̀kárí sọ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ báwo lọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ ni pé anas ọmọ malik ó ní usman ọmọ afaan ó kọ àwọn masahif masahaf gẹ́gẹ́ yà sí ma yí pé Uthman ọmọ Affan so ó ṣètò kíkọ alukur'an fabacata biha ilal afaq ó wá sẹ́ndì ẹ̀ sí àwọn àlùkọ̀ọ̀kan kí ni Imam Bukhari fẹ́ fàyọ pẹ̀lú ẹ rí i pé Uthman ọmọ Affan Quran kò sí èméjì mbẹ torí pé bìtàwá tó rìn ní ṣùgbọ́n ètò ìtumọ̀ náà ọmọ àfààní kọyẹ ọ̀sẹ̀ndẹ̀ káàkiri àwọn àletò táyé wọ́n sì gbé ara lé bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé ọ̀rọ̀ rùn fọ́mọkéw kí àfòfò ní tákàdá tọkọ hadith sí kó náà ṣe kí ni o kó gbé ara lé. ó ní abdullah ọmọ umar àti yahya ibn sa'id àti imam malik munawala náà lọ́dọ̀ wọn kò sí nǹkan kan bákan náà àwọn ará hijaz àwọn náà ò sí kíni o wọn ò tako munawala wọn sì sí ẹ̀rí pẹ̀lú takada tí anabiwa muhammed sallallahu alayhi wa sallam tọkọ fún olórí àwọn tí ó gbé dìde yẹn ni abdallah ọmọ kọhafa pé takada yìí mo dání pẹ̀lú àwọn ọmọ ogun tẹ́jọ́ ń lọ má kàá títí tó fi débi báyìí nígbà tó bá rìnrìn ọjọ́ báyìí ó ní kó tó sí kó tó kó tó kà ìyẹn náà mùnáwálà náà ni so imam buhari ó fi yẹn náà ṣe ẹ̀rí almunawala náà. Eh, ibi tí a ti dúró nìyí eh, imam buhari ó tún gba ọ̀rọ̀ mi wá láti lè fi sọ́pọ́tì munawala ó ní hadathana ismail ibnu عبد الله اسماعيل ابن عبد الله وني اسماعيل ابن ابي اويس orúkọ rẹ̀ gangan ni abu owesi yẹ orúkọ rẹ̀ ni abdallah ọ ó ní pé òun gbà wá láti ọ̀dọ̀ ibrahim ọmọ saad ibrahim ibn saad ibn ibrahim ibn abdulrahman ibn auf ìyẹn ni pé ọmọ ọmọ abdulrahman ọmọ auf ni sọ́ọ̀lẹ̀ ọgbà wá látọ̀dọ̀ sọ́ọ̀lẹ̀ yẹn ni sọ́ọ̀lẹ̀ ibn kisan sọ́ọ̀lì gbà wá láti ọ̀dọ̀ ibn shahab ìyẹn ni azuhuri ẹni tó kọ́kọ́ hadith tó kó hadith jọ òun gbà wá láti ọ̀dọ̀ ubaydillah ibn abdillah ibn utba ibn mas'ud ìyẹn jẹ́ ọmọ ọmọ fún ẹni tó jẹ́ broda fún abdullah ibn mas'ud ó ní pé abdullah ọmọ abbas ó ọsọ yìí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam bàtà bi kitaabihi rọjulan ó fi tírà rẹ̀ ó sẹ́ndíẹ̀ e tú ẹnìkan wà amarahu anyadfahu ila adhimil bahrain ó sì sọ fún ẹni yẹ yìí kó mú takada tí òun fi lé lọ́hùn lọ fún ọba bahrain so bahrain gbogbo alama ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ saudi disin fẹ̀dẹ̀fà àhùn adhimil bahrain ila kisra. Eh, ọba bahrain kó lé sẹ́ndì ẹ̀ sí ọba kisrọ́ falama kọ́ra ahu mazakahu ṣùgbọ́n gbà tí kisrọ́ tí òun rí tiẹ̀ ó ṣe kí ni o ọfà tíra anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọfà ya òun lérò pé ibn al-musayyab yẹni sa'id ibn al-musayyab ọgbà wáyé pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sèpè lérí ọba yìí pé kí ọlọ́ọ̀ba kí ọ fa ọlá rẹ̀ náà kọ́ fàyà gẹ́gẹ́ bí ó sì fa takàdá tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó fi ràn gẹ́gẹ́ ó sì fàyà ìyẹn náà imam buhari ó fi ń sọpọ́tì pé munawala kò sí nǹkan nínú ẹgbà wa hadith so a dùn ó síbí yìí inshallah a padà complete àwọn hadith tí ó kù ní tíọ́mẹ̀ẹ́dógún kí ọlọ́ọ̀ba kí ọ sọ wájú. So ìgbà náà lọ so ní báyìí á láǹfààní láti béèrè wàllu àlẹ́ subhanakallahumma bihamdik nashadu allah ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk.